يلزم الوقوف به اشتراك وعالي مكان يلزم النجازة عن المكان والقدم الجارة àti aṣọ òṣèyà òní ìwọ́tọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o lákàlá ìzẹ́rù nàìjíríà tẹ́lẹ̀ àlẹ́ ìsọ́dẹ̀ ẹbí wọ́n sí ara rẹ̀ òṣèyà ẹbí wọ́n sí ara tọ́ rẹ̀ wọ́n kí ni wọ́n mọ̀kán àti ìdọ́jọ́. àtòrí mẹ́ta báyà bí okùn mẹ́ta okùn mẹ́ta okùn mẹ́ta okùn mẹ́ta dam àti èèyàn àti bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ gánu àti èèyàn láti máa fẹ́ yorùbá ìmọ̀ká lé kí mo fi mo fi pèsè báyìí náà yà yóò lọ sí ìlà àbọ̀rọ̀ ìlà kí ìlà kóòtù ìlà kóòtù yẹ òye yíyà ìlà kóòtù yẹ sọ̀rọ̀ àdàbí lẹ́kọ̀ọ́ yìí. ju ojúmọ́ òní tá a ṣe ju ojúmọ́ tó bá ń ṣe ju ojúmọ́ rẹ̀ ní bá a ti kí òkè ló ń jẹ gbogbo bá a jọ ìrèyìn méjèèjì lọ lókè òkè pọ̀pọ̀ àbí ẹ̀sìn yẹn lè bẹ̀rẹ̀ tí wọ́n wá bọ̀ àbí ẹ̀ẹ́ tó ti rẹ̀ lóru tó wọ́n fún yẹn gan ẹ̀fọn yẹn tó ti dín mú yẹn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká mọ oríkèéríkèé àwọn ìròyìn àwọn àṣòwò tó sọ̀rọ̀ àti wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ important nínú ẹ̀ wá ní ìjàmbá nǹkan lọ kí jáde sọ́lá àtẹ̀lẹ̀ kí jáde tọ̀ ara ìbéèrè fún abẹ́rẹ́ pé mẹ̀yẹ́ kúrò wòlò àwọn òfin sọ́lá ẹni tí ìwọ̀n ẹ̀ bá já àlọ́lá ẹ̀ bá já lórí ìrùn ó kúrò lọ́wọ́ àlọ́lá ẹ̀ bá já bèrè bẹ́ẹ̀ ó sọ̀lù àwọn bèrè ààfin kàfé àbí àmọ́ àmọ́ tẹ́lẹ̀ sọ́pọ̀ ẹ̀jẹ̀ ẹ̀ bá já sí sọ́pọ̀. تبتل صلاته àwọn ìgbàjẹ́ so apilẹ́pà mọ̀ tó tàbí ìwé lápọ̀ okay question number two oh four rẹ́bí orí àfáàní zakara annamantọ ìnáwó àfihàn òjò àrùkẹ́ old farish pé nínú tọ́pá àlọ́lá jẹ́ tọ́pá àbúrò àìsàn náà ní kéèyàn bí ibi ìdọ́tún tí kọ́lọ̀ الخير الفاعل والظن الفاعل راجع للتوتات المية وهو رعاب لولا الجنو إذا حدث الشخيشات تبعث التي أثناء الصلاة الرعاب رباعية عروض رعاف من أنف ما تنكره أن وقع ركعة على الرسال لرعي قديوة من جد من مولد قد قيل في ذلك أنه يخرج من الصلاة

الجواب بدون الحمد لله رب العالمين وقل كل ضبط والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم إكي الله على الله ومنبي ومحمد صلى الله عليه وسلم وآله وأصحابه وسلم àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sọ́ábì rẹ̀ ìgbà tí kí ọlọ́ọ̀bà wọn bá من انتقد وضوءه في أثناء الصلاة فإن من انتقد وضوءه في الصلاة إنه يبقى ولا يبقى من ذكر له بالريه لا قصني أو برعاف كثير أبتلوا أبو فقه أو غيرها إما أبتلوا فإن صلاته بتبتل بأقراء قول العلماء أن أرغم كتاكي كل سوق ترغيت من نور وعرفاء لقول النبي صلى الله عليه وسلم روش رضاك إذا فتى أحدكم في الصلاة فلينصرف فلينصرف ذلك من ما أخرجه أحمد الإمام أحمد الفاتحي وأهل السنن وأهل السنن كما ذكر ذلك حافظ ابن حجر في القلوب كبي أفاوى حافظ أبي مران بلوغ المران أوديوا ولم تأخرجوا فإن من ترد وضوءه في الصلاة الرئيس أما أما الحديث الذي فيه بناء على ما مدى من الصلاة فهي فهو حديث ضعيف أما الذي يقول ما يقول ما صلى الله عليه وسلم يوضوك أن يرجع النار من كيلو بيدو كي تبوشو عنده يكا ما يكا ما مثل لوني زي حديث ضعيف أو كما أودى ذلك ما رأيت ما رأيت الموعد أيضا حافظ ابن حجر في القرآن تقرأ يا إخواني حافظ ابن حجر بلوغ المرامي بربع صفار الكريم وأخوى الله جميع والسلام عليكم ورحمة الله وبركاته من هذا وبعد السلام عليكم ورحمة الله ورحمة الله وبركاته كنت لما 206 وفرقوا فإبن أبي أبي كعب tí wò fọ́ lára wọ́n yẹ kábọ́ sí kó o sí. Question number two is من أحدث في الصلاة فليكفاها ẹni bá só lórí ìrọ̀ ẹ̀ wọ́n pe ìrọ̀ ìdí àwọn pé kó lọ sọ̀rọ̀ láti wá kàn mí. káàrí omi riyad arsala yakul olùka àwọn ìdáhùn yìí láti riyad ẹ̀ ó sì tó ṣe ìgbé dákàlá àkàkú ohun fi sọ́lá wọ̀kánà fi sọ́fù ọwọ́l ẹ̀kan lẹ́nu àwọn ọkọ̀lọ́kọ̀ ó dẹ̀ wà ní sábọ̀ náà kọ́ tó máa àgàtà ọwọ́ afọ́kù wọ́n sámọ́ra fi sọ́lá àtàlá ẹ̀ka ọ̀há ويدور على إلى ما يتعثر بالسحوب خلفه وخلفية وإرفاقها وإجابة الخطوة المستقيم كما حكم ذلك يعني كم ولو ذكره لما فلا يقول àlọ́lá ìwájà ọwọ́n bá kírun ẹ̀ lọ kẹ́kọ̀ọ́ kó kírun ẹ̀ tó bọ́ọ̀lù gbogbo mọ́kànlélá bára wọn kó lè mọ́kànlélá báwọn tó ń jẹ́ nínú gbogbo wà ní sáfù. nítorí sọ́mọ́jáde sáfù wájú wàhálà ní oṣù gbogbo gáàdì sísẹ́fù lẹ́yìn náà yóò máa lọ àwọn ẹ̀kọ́ ọmọdé àtàkùn àwọn ẹ̀rú wọn á kẹ́wọ̀n bẹ́ẹ̀ ó lè ọmọ wa gba àgbà ẹ̀rọ àwọn tó ń tó lóyún ọmọ ọkùnrin ọba àdékìlì ìdájọ́ bẹ́ẹ̀. الجواب إذا نرجو أن يعفو الله عنه أن تنوب أخلاق وصفوص كبار يقلبه فالواجب إذا أعرض أحدكم فجمع ذيك مصيرني هو في الصلاة طلع وينه أو تبدو أنه على غير التوحيد مبارككم كما عارف في مسألة لا تقول جريهم عليه أن يبدأ صلاته ọ̀rọ̀ yẹn kọ́kọ́ jẹ́ rẹ̀ bíi gbọ́dọ̀ lórí sóyè ọ̀rọ̀ yẹn kọ́kọ́ jẹ́ ẹ̀yẹ́dọ́ agbègbè lè tọwọ́ sí yọ̀rọ̀ sàlọ́lá bẹ́ẹ̀ ẹ̀sùn fara wa ò sẹ́lẹ̀ máa yẹ bẹ̀rẹ̀ kó nílẹ̀ sọ́fì sọ́ra jama bẹ́ẹ̀ bá wa kí ìtumọ̀ bá ní fara ẹ̀sùn jama yẹ. wọ́n á máa sọ́kó bọ́l muhammadu jẹ́rí sáfù àwọn máàmú fún wa tó wà lẹ́yìn rẹ̀. سرة الإمام الإمام سرة الإمام سرة الإمام قد سرة الإمام سرة الإمام قد سرة so wọ́n lè kó dáwájú wọn wọ́n lè kó dáwájú àwọn tó ń kí òun ní ti à ń kí òun lọ́wọ́ nígbà yìí ẹni máa fẹ́ kọjá nígbà tí wọ́n fẹ́ kọjá láti lọ ní kó tọ́jú àwọn èèyàn lábò ń bẹ̀ ó lè fàtúntò ìmáàmù tètò láwọn fàtúntò ìmáàmù kó tó lè ṣe síra wọn. فإذا مر بين يدي المأمومين فلا حرج هي باخذ وجه ومام صدرون بالنسبة به ويجب عليه أثناء الخروج من الصف إلى عدوى وثقيلة لئلا يشوب ويشوش على المصلين أما فوق ولا بارد lu kabalẹ̀ kó máa fi ń di àwọn èèyàn bẹ́ẹ̀ ládàrí àbí máa kọ́ ẹ̀rí bá wọn lórí rẹ̀ ó bí wà àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń pè é wọ́n ti ní ẹ̀gbọ̀n kó tó wá bẹ̀rẹ̀ bá ń kírun ẹ̀ bá ń kí jẹ̀má ẹ̀jú ìmáàmù ti kẹ́kẹ́ àwọn yòókù lórí gbogbo àwọn ọmọ ẹ̀rọ ìdáwọ́jú wọn ó ti wà ó lè láti lu èrè òkú lọ́la à ń tún ìjọba lọ lápò àti bí ìbá ní àwa ìjọba báyìí ìwọ́n jáde báyìí ìjọba kọ́lé bẹ́ẹ̀ ní ara ò ní ìjọba ọdún báyìí ìjọba ọgá yìí bẹ́ẹ̀ ó ti wà wà olùkọ́lù ọgbà ẹ̀yìn wọn ẹ̀yìn tí àpòlọpọ̀ wájú rẹ̀ láti lọ́dún tó jẹ̀má lọ́wọ́ òun náà ti ìmá àbí ẹni bá dára òfin lọ́pàá dáhùn tó bá wọn tó bá ń kírun lọ tí ó bá fẹ́ yẹn lápìlà ó máa lù rẹ̀ ó máa súnmọ́ wá dédé pé tẹlifọ̀n ní kò dání wá tó wọn. àwọn máa mú tí bá bá jẹ́ ipò tẹ̀ máa làǹkì ó kò dán wá tó wa. ẹlòmíì máa fi wọn máa fi ẹ̀sìn ìjẹ́ máa máa mú ni lọ́kọ̀ tó wá dé ìmọ̀ ìdáwọ́ àbá àbí tó bá wọn kò bí yé kó bá àkọ́rọ̀ yìí. number 207 hukum man ahdatha wa huwa yatub ìdájọ́ ilé ṣe tó ṣó bí ti tàwa bọ̀wọ́ kọ́wá bọ́ tàwa bíríkì lànà ṣe abẹ́rẹ́ bí adé rẹ̀ aṣọ́wájú àlọ́ àrí ètí bẹ̀rẹ̀ wá ní àtúlọ̀ ọba ọ̀nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ọwá ti mẹ́ta mẹ́rin ọwá kó nígbà bẹ́ẹ̀ ṣe ń tú ó sẹ́wọ̀n àlọ́ àtúlẹ̀ rẹ̀ rẹ̀ wọ́n dáa. اسم باء قاف نون عين من قاف يقول في سؤاله أنا قضبي أقوى نالو قضى قاف نون ومال ما القاهرة كايروه يقول في سؤاله له انبر انبر إليه رجل شرع في التواف إذا بدأ التواف وخرج منه الريح طوافه هل يلزمه قطع الطواف أو يستمع الجلاد اللي بقول طواف بعيني أن هو ما تحبه له يجيروا لك كانوا قوتهم طواف طواف ما بلو قواف وعلى بلوان يبقى كعبة في ألم بيكم ọparí tàwáàbò ẹni ọgbẹ́jáde àwọn olùkúlù fún ẹ̀yìn. Látọ́bìnrin bẹ́ẹ̀ ọwọ́ akúntà òyìnbó ìtàwá kọ́ ìdí àti àti. Owó lórí ṣe ọmọ agbáwo lórí ọmọ bá tàwa kọ̀ lọ ní àbí ọgbọ́n àti ẹ̀sìn tún láti rẹ̀. الجواب إذا أردت الإنسان الجواب بالريح أو قول أو فميه. Ìdáhùn ìgbé ní ìmáa títí tọ́wábù lọ́wọ́ ọwá só àbítọ́gbọ̀n àbí mẹ́lí ìjẹ́lá rẹ̀ àwọn mọ́tò farajà ọ̀wọ́pọ̀ kọlu ara rẹ̀ àwọn máa èṣùgbà òzá àríkà àbíkọ́tò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kátà tọ́wábù ìsọ̀sọ̀rà àbíkọ́tò kọ́ọ̀tù èdèkó ní ọkọ̀ tọ́wábù kọ́ọ̀tù automatic kọ́ọ̀tù ní sọ̀rọ̀ àbíyàn náà ní ìgbéra kàmẹ́ta ọ̀rọ̀ rẹ̀ kẹ́kẹ́ bẹ́ẹ̀ náà yorùbá tó ti ṣe wà mẹ́fà ọwọ́ àlórí ẹ̀rẹ́ kejì tó lọ gbé ẹ̀ àti ẹ̀fà rí báyìí tó bá tó ó di ọwọ́ àbẹ̀ náà ní kóòtù kàtà ọwọ́ àbọ̀ ó di kàṣọlá bí nù yẹ́dọ̀ àbọ̀wọ̀ ẹ̀ ṣe ṣàtàkùn túnmọ̀ ẹ̀ ṣàbí ìpolówó ọwọ́ yóò lè láti yóò àti àlùwàlá lẹ́yìn náà yóò abẹ́rẹ́ ọwọ́pọ̀ mi ààbà owó sọ ilé ìfún ọ̀sẹ̀rí rẹ̀ olùmọ́sára tó fi ẹ̀fẹ̀ náà olùmọ́sára yàwó ìyára ní àpàdórí ẹ̀ láàkín ààbà sọ̀wábà ìtawàpọ̀ sọ̀rọ̀ àtẹ̀lẹ̀ yà àmì ilé ìlú ní ilé ìlú sọ̀wábà bẹ́ẹ̀ lọ́wọ́ ti sọ pé jámílì gbé kíọ́kà méjì lọ́wọ́ bá tó lọ́wọ́ bá lọ́wọ́ ara o wọ́n ti bẹ̀rẹ̀ òní لكن هذا صواب الثواب والصلاة جميعا لقول النبي صلى الله عليه وسلم في إذان فقع أحدكم في الصلاة ولينصرف ويتوضأ وليعد صلاة ذلك من يبقى طول ريره يتلازموا إيه ويزروا لقضوا عصر فلا أبو رواه أبو داود سلم أبو دار بروه والطواف من جد الصلاة في الجمعة طواف قالوا يوم كالكلاني لكن لو قطعه لحاجة مثلا كأن طاف ثلاث الأسواق ثم أقيم الصلاة فإنه يصلي ثم ينجح فليبدأ من مكانه ولا يلزمه الرجوع إلى حجر الأسود أما هي ما قلت صواب هو ذكر في أبو أثبت ما بيك أما ló fi àrà àpàlẹ̀ wà fún mi mo bá fi àrà o tó o dédúró náà ló ti tù sáfù kò tẹ̀ èyí tó o dédúró náà ló ti tù sáfù o sọ̀rọ̀ kí o mo bá fi òun dá ọkọ̀ sí ìmọ̀ wà fún ẹ si conta che la terra la forza e lo spero la terra la forza odio a lei non mette tutti chi e tu mette tutti e o tu a lei che mi dici lo ho comprato a tre da me le per le chi a tu la vai a pro a tu cate e bro a me la tu ma che o te li rai o te li rai odio o te rai la tu a me o te li va bene wọ́n bọ̀ sílẹ̀ láti wẹ́lẹ́ mi lè bá lọ́wọ́ nípa ara àtàǹtà tó wọ́n fi hàn sí ó ti wà gbogbo yẹn lọ ìlú ni ó yẹ náà ti kà sí lórí ńlá yẹn ó ti yé ó lọ òtàwà òtàwà là àná náà. ثم يرجع فليبدأ بالمكان يقرأ يقرأ بالسكون ولا يلزمه الرجوع إلى أهل الأصل عند ذلك قبل لا يقرأ يدل على ذنوبه بدي لما بيع كعبنا الجنس إذا قضيوا نعم هل يبدأ من مكانه فليبدأ يوبر سوانا لبسر نفسه خلاف لما قاله بعض أهل العلم إلي يستجمع فاميسه أنه يبدأ من أجر الأسود ويبقى بين الأجر الأسود فليبدأ من مكان فيبقى يوبر لأجل ذلك والصواب لا يكون ذلك تجديد ذلك في إطلاق الأعداء إذا كما قال جماعة الألف طبعا آه، كما كسرنا وكلمة وهذا لو حسر جنازة جنازة وصلى عليها يعني وقت الأخير وقت الأخير وما في جنازة وعلى كل شيء وما في جنازة شيء في أكل فيه به والغرب كبير في الثلاثة الغرب له فغرب له السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله فأنتم حفظه صلوا على الأموات يرحمكم الله موقف فتح عبير الرأي لكن مقاري كثير في الله دعنا صلوا على الأموات يرحمكم لكن ọba àwọn akéwò jẹ lẹjọ ọdún gbọ́dọ̀ ọdún fẹẹ wà àwọn tó àti ìgbà ìlà ọmọ gbalada ló ń bí ládàá ni ó di ìwà ó sọ àwọn akéwò jẹ láìlà yìí ó sọ abẹ́rẹ́ láti bẹ̀rẹ̀ ẹ̀ lẹ́yìn tó ń kọ́ra tó ti bẹ̀rẹ̀ àgbẹ̀ ó di ìwà والله تعالى أعلم لا وصلى عليها أو أو قرأ أحد بالكلمة يتكلمه أمريكا بدأ قليلا يعني توقف سيرة تقول لي irun ààrá yàtọ̀ àbáta wa kọ àlùfọ ọbẹ a ṣé ìgbà ni mo dín náà yìí náà wá ọwọ́ àlẹ láti lè máa fọlọ́ balẹ̀ fún wa wọ́n ti sọ̀rọ̀ ṣé ẹ̀rẹ́ ti dákẹ́ omi wọ́n jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ọba tàwa fìyẹ jẹ tàwa fìyẹ sọ irú ní àlè máa ah, tó a àkọjá mà àtọ́ta wa fà sọ alaikum náà bí irun mi mo sọ fún bẹ́ẹ̀ kápẹ́tà mo fi àbẹ̀rẹ̀ kà mí wọ́n sọ fún mi tó tẹ́tẹ́ mi ó ẹ̀rọ àmọ́ kò síbà ní ìdíjà wà fún mi ó ti kò síbà ní pé yóò wá sàdẹ̀ bá kiri ara wa ó kà sọ fún márùn mi wọ́n fẹ́ fà ló ṣe fáìn àwọn mọ́tò bíi mẹ́fà tó ti wá tó fáìn ló ṣe tó fẹ́ fà tí wọ́n ti ẹ̀ka pẹ́lẹ́tì àwọn afẹ́ òdu ó di. àwọn yẹn máa mú kí n sọ̀rọ̀ ilé ìgbà ẹ̀rọ aláwọ̀ yẹn máa mú kí ni kọ́ńtà ẹ̀rọ gbogbo báyìí lọ́wọ́ nípa ti di òdi àwọn òdi àbí ẹtì ẹ̀tú fún yẹn fún lè gbé òdi ẹ̀dì lọ́mọ òdi ẹ̀dì lọ́mọ àwọn ọmọ aṣọ àbáàrí àtijọ́ rẹ̀ fún iná òye mílò tàwáfà yóò bá yóò bá rẹ̀ yóò bá tàwáfà rẹ̀ wọlá àrájá rẹ̀ ìdí dáre ní ìdílé àgbẹ̀ òdi wa. àlọ́bí àjọ̀dún kan ọ̀rọ̀ àbọ̀dọ̀dá ìrákì ẹ̀kọ́ àlọ́pàá ní ìṣòro àtẹ̀dá fún àtàkọ́ wà náà. Ah, wọ́n á amír amír ọ̀nà wẹ̀ ọ̀nà ọ̀nà báyìí báyìí àwọn àkùnà sí i àwọn èso mọ̀ọ́kà sí i wọ́n fẹ́ wúlọ́ ọ̀sẹ̀ pẹ̀lú ọ̀dàbọ̀ ọ̀dàbọ̀ ọ̀dàbọ̀ òdèlè owó òdèlè láàyè agbàdo kọ́jọ́kọ́jọ́ kejì ẹ̀kú oníjọ́ àràfá ẹ̀kú lọ́wọ́ àfọ̀jẹ́ wá sí ọ̀wá fún ìfàdà lẹ́yìn tí ìfà gba fẹ́rẹ́ bá lẹ̀ báyìí orí èdè bọ̀ tó ti dé bí o gbé àwọn yóò rí ní kàkà àbá ọlọ́run múlá ti dé ẹ̀sùn bẹ́ẹ̀ ní ọkàn láti lọ lọ ọ̀pọ̀lọ ọ̀rọ̀ ọ̀wọ́ láti lọ lọ́nà ti dá lọ́rọ̀ náà pé àwọn ilé ìfúrábọ̀ yìí wọn ọ̀fẹ́ kékeré wọn ọ̀fẹ́ kéré àwọn ẹ̀rọ akíkà àgbà ọ̀ pé wọ́n ní wọ́n lọ sí five years old ṣé àyè á ti obìnrin tó ọlọ́run kó dànù wa. gbogbo àbáyé mo gbogbo àbáyé mo rí bẹ́ẹ̀ mo wá dá òkè sí àwọn ará Nàìjíríà àwọn onímọ̀ wá sáàjì àwọn yẹn ní àwọn àgbà àwọn onímọ̀ wá sáàjì gbogbo àwọn gbàgbé ẹ̀ tó kú àwọn olùdarí òkú káwọn ìṣáájú àwọn ìṣẹ́lẹ̀ ọba àwọn lẹ́yìn náà ẹlòmíì wọn kò ní fásitì yìí ti ń dẹ́wọ́ hajj ti wọ́n lọ́wọ́ hajj tí wọ́n dẹ́gbà fún ètò tó pé orí àwọn Malaysia ọlọ́kọ̀ọ́bà tó rẹ̀ àwọn ọkọ̀ ẹ̀ńkọ́rẹ́ bí ọkọ̀ ọkọ̀ dárẹ̀ kí ẹ̀ máa dẹ́wọ́ hajj àbúrò àkọ́rẹ́ tí wọ́n ń lé yìí àyà àtàkùn yẹ wọ́n ní àwọn ni wọ́n ní ètò hajj tó dára jùlọ àwọn Malaysia ètò hajj wọn dára náà ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ara màmí bí àkàdé ń padà bọ̀ ọ̀rọ̀ ilé ẹjọ́ olóhùn ọ̀rọ̀ ẹ̀jẹ̀ olóhùn ọ̀rọ̀ wọ́n ara àtọ́kì àwọn ará ìran wọ́n àtọ́kì àwọn tẹ̀lé ní àyà àyà wọn kì í wọ́n ní àwọn fóònù gbàgbé wọn bá ti ní ọba ìyẹn lọ́kàn àwọn ilé ọkọ̀ tẹ̀lé wọn ìwọ kan wà nípa ìyàpọ̀ ọmọ ìyàpọ̀ wọn ó di kúrò òkúta kádùbà ìran rẹ̀ àbí sọ́ọ̀lá àti ìkẹrin wọn àdáhà السلام عليكم ورحمة الله وبركاته